máa lọ olúwa máa bá wa lọ ṣàánú fún wa rán olóore sí wa dáàbò rẹ bò wá gbogbo ewu tó wà lójú ọ̀nà inú igbó ni o inú omi ni o inú igi ni o olúwa dáàbò rẹ bò wá ṣàánú fún wa Lord go before us keep us safe o Lord. <laughs> ẹ jẹ́ ká lọ wàásù ìrere nílùú kan láì ẹ̀yìn àti tani. Ah, ah. ẹ fẹ́ lọ wàásù ìrere ọlọ́run ní ìlú ah, ẹ̀yin lè máa lọ ṣùgbọ́n èmi mi ò tẹ̀lé ọmọ kò sí bẹ̀rù mọ́ rárá rárá àti olùwàdúró. nítorí níbi tá a dé ìsìn ó yẹ kó ju two to three kilometres a máa débi tá à ń lọ kò pẹ́ mọ́ kò pẹ́ mọ́. Ah, ṣùgbọ́n a ní láti tètè ṣe ohun nǹkan tá o hmm. kálẹ̀ má lẹ̀kùn lọ lẹ́wà sí bíbà yìí nítorí pé bíbà yìí a ní lè sunbẹ̀ rárá eh, bí o ti máa dangerous jù. oye eh? oye you understand a ní pẹ́ máa lọ. ìyá ọmọ ìdá. ẹ tọ́mi tọ́mi dà tọ́mi tọ́mi tọ́mi tọ́mi dà ọmọ mi tọ́mi tọ́mi dà ọmọ mi wà ọmọ mi dà ọmọ mi dà ọmọ mi. ẹja máa lọ ẹja máa lọ ẹja máa lọ eré pààyàn ti pọ̀. ó ti gbádùn ara ẹ̀ nínú omi. ẹ̀yìn bọ́ọ̀ lè yẹn. Ah, àtẹ̀yẹ̀mú gbogbo rẹ̀ ẹ̀rí gbogbo rẹ̀ káàkiri. ó yẹ ó yẹ yẹ ẹ máa ti ṣe ẹ máa ti ṣe ẹ máa ti ṣe díẹ̀ díẹ̀ o. yálà ah, ó dà fún Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ẹ bá mi ṣí Bíbélì yín sí Mark. Ìwé Mark ló ń jẹ́ bẹ́ẹ̀. Orí kẹrin ẹsẹ̀ kọkàndínlógójì ẹ kà fún wa. Mark orí kẹrin. Bóyá. Ó sì jí. ó sì jí. ó bá afẹ́fẹ́ náà wí. ó bá afẹ́fẹ́ náà wí. ó sì wí fún òkun pé. ó wí fún pé. dákẹ́jẹ́. dákẹ́jẹ́. afẹ́fẹ́ náà sì dá. Hmm. ìparọ́rọ́ ńlá sì dé. ìparọ́rọ́ ńlá sì dé. ṣe rí ó mi rántí orin kan tá a máa ń kọ. ó ní èmi kò ní bẹ̀rù ìjì tó ń já lórí agbami ayé mo ti kọ ń wò mí ṣé. èmi kò ní ìjì lórí agbami ayé èmi kò ní bẹ̀rù ìjì tó ń jà lórí agbami ayé nítorí pé bàbá mi ló ń wakọ̀. kò sì mọ̀ pé mo wà nínú ọkọ̀ nítorí pé bàbá mi ló ń wakọ̀ èmi kò ní bẹ̀rù ìjì tó ń jà. Ah! Let's clap for Jesus. ẹ pàtàkùn Jésù. ṣé ẹ rí èjìkíjì tó lè máa dànù ayé yín mo pàṣẹ ìdákẹ́rọ́rọ́ lórúkọ jésù. àìsàn ìjì burúkú ni. sísá sísá kí ló dé kí ló dé. wọ́n ń gbèdúgbèdú ṣe. mo bọ̀ mo bọ̀ mo bọ̀ ee pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ẹ jọ ẹ tẹ̀síwájú pẹ̀lú wọn ẹ má padà dé ní ìsìn mo ń bọ̀ o. bóyá wọ́n ní ìlò wọn náà. ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba òkè. Okay kò jẹ́ pé ìgbà tí à ń fi ènìyàn rúbọ ní ilẹ̀ yìí ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ bá ti di olùwọ̀. ṣùgbọ́n ẹ dúró ná tá a gan lẹ̀ ń wá níbo lẹ sì ti ń bọ̀ àti pé níbo lẹ ń lọ. ìránṣẹ́ ọlọ́run ni wà á irú àlàbí la sì wá wá sínú ìlú yìí. Hmm. ó mà ṣe o. èèyàn ọlọ́run tẹ̀ ń tẹnu mọ́ yìí òun ló jẹ́ kí n máa ní sùúrù fún yín torí rẹ̀ mo ṣe ń bọ̀wọ̀ fún yín. àwa náà èèyàn ọlọ́run ni àwa ṣùgbọ́n o ẹ jẹ́wọ́ fún mi níbo lẹ̀ ń lọ àti pé ta ni bralabi tẹ̀ǹtẹ̀nu mọ́. ẹ wo ẹ jẹ́ adásẹ̀rí ẹ̀ fún oje. àwọn àlejò tí mo ti ń retí rèé. Ah, ah. tíṣà ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀ ṣe dáadáa o. Ah, tíṣà ẹ má bínú a ò mọ̀ pé ìmọ̀ wọ́n rì. ẹ eh, bro John ẹ ẹ lémi lẹ ń béèrè ni. a ti ń sọ fún wọn látàárọ̀. Ah, ah, arákùnrin ò sì bẹ̀rù ọlọ́run ẹ wò ẹ má dá lóhùn o bralabi ní wì. ẹ wo ṣe rí orúkọ tèmi gangan ni alábí ìtumọ̀ bọ́dà tó ń sọ ní pé arákùnrin nínú olúwa èmi ní bọ́dà alábí. Ah, ẹ bá ti sọ pé sísá. ẹ wọ ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde sísà ẹ má bínú sí wa. Ah. mo ti máa sọ fún yín ẹ má máa ṣe bẹ́ẹ̀ máa tírèsì àwọn àdéhùn kò dáná ẹ mọ wọn rí ah. ẹ wò ó sọ yìí irọ́ sẹ́yìn ìbàjẹ́ ọ̀nà àbújá ní ìbàjẹ́ ìyàwó yá. jamu mbọ mbọ mbọ. ó ga o. Hmm. Ah. ṣé wàá gbádùn Ah. yìí. Ah tí ì ṣe kékeré. àbájọ ẹ̀ gidi gan. ó dùn gan. agẹ iná yẹn ah. irú ẹran wo ni eléyìí. ẹ eh, tíṣà làbí ó dà pé ẹran ọ̀gbẹ́ ni. Ah, tíṣà làbí báwa àbí bra làbí. ẹ fi ẹlẹ jàre. bra làbí. ẹ wo iṣẹ́ rí àwọn ọdẹ tó wà lágbègbè yìí. Hmm wọ́n mọ rírì iṣẹ́ tá à ń ṣe nílùú mm. bẹ́ẹ̀ ni so lólòdìkúrò náà máa ń gbé ẹran ọ̀gbẹ́ wá fún wa ilé mm. tẹ́jẹ́ yín sin ẹran àgbọ̀nrín ni. mo ti rò pé ẹran ọ̀gbẹ́ ni. Ah, ẹran ọ̀gbẹ́ náà làgbọ̀nrín. ok. Ah. <laughs> gbogbo àwọn ọmọ tó wà àyíká yín gbogbo ẹ ti rí wọn báwọn náà ṣe débìí. Hmm. ìbéèrè ńlá lè béèrè yẹn very big question. àwọn àgbààgbà ìlú yìí ló rán wa sí ọ wọ́n ní awífọ́ pé inú wọn ò dùn sí nǹkan tí o wá ṣe níletò yìí wọ́n ní awífọ́ pé kó o má dààmú ara rẹ bí o bá fogún ọdún fúrúgbìn rẹ nílẹ̀ yìí kò sí ẹnìkan tí yóò gbà òfo ọjọ́ kejì ọjà. àbájọ èmi náà ti rí bẹ́ẹ̀ láti nǹkan bí ọdún kan ààbọ̀ tí mo ti dé ìlú yìí kò sí àgbàlagbà kan ṣoṣo tó gba ìrìn rere tí mo mú wá sílùú yìí kí ló dé tẹ̀ gbà ẹ wò ó tẹ bá gbà á ó máa ṣe ayé ní rere ni torí pé ìmọ́lẹ̀ mo mú wá sínú ìlú yìí arákùnrin má ṣe làágùn jìnnà nítorí pé tí ó bá jẹ́ ti àwọn àgbààgbà ìlú yìí ni kò sí ohun tí ò lè ṣe nítorí pé àwa ti bá àwọn òru mọ̀lẹ́múlẹ̀ àti òkú àti àyè wa àwọn ni ó ní àyàfi tí ó bá nífẹ̀ẹ́ sí àwọn ọmọ kéékèèké ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò sì ní òbí mọ́ bóyá wàá fi wọ́n ṣe ọmọ kó máa tọ́jú wọn bóyá wọn á gba ẹ̀sìn àjòjì tó gbé wá sínú ìlú yìí. <laughs> tayọ̀tayọ̀ ni mo fi gbà sí wọn lẹ́nu hmm. mo dá ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀ àmọ́ wá sì wá ń gba ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ mi. Hmm. ṣé rí àwọn òbí wọn pàápàá ti bẹ̀rẹ̀ sí gba Jésù Kristi báyìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ náà mọ̀ yìí ló jẹ́ pé wọn ò ní bàbá wọn ò ní ìyá hmm. àwọn pàtó yẹ pé ogun ti pa àwọn òbí wọn. Mm ọ̀pọ̀ nínú ló yẹ pé àìsàn ó ti mú àwọn òbí wọn lọ hmm. so èmi mo dúró bí ìyá àti bàbá fún wọn hmm. ó ṣe jẹ́ mi. this is serious. àmọ́ báwo lẹ ṣe ń rí owó tẹ fi ń tọ́jú wọn ṣé ó ní àwọn kan tó ń fún yín lówó ni torí mo wò ó báwo lẹ ṣe ń rówó run school oúnjẹ. àwọ̀ṣọ́ aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo lè ṣe ń ṣe. bàtà kọ́kọ́ bẹ̀rẹ̀ kò rọrùn àtọ̀ hmm. hmm. kò rọrùn àti jẹ àti mu àti rànnù iléèwé wa kò rọrùn àmọ́ àti fi ọlọ́run ṣe ìjẹ́pẹ̀lẹ̀ wa. àti pé àwọn ọmọ ọlọ́run kan àti jẹ́ pé wọ́n ṣe máa ń gbọ́n ọlọ́run dáadáa nínú àwọn ọmọ ọlọ́run wọ̀nyí náà máa ń sẹ́ndì táìtì wọn ìdá mẹ́wàá wọn sí wa lóòrèkóòrè ọ̀pọ̀ wọn náà ló jẹ́ pé wọ́n máa ń fi wọ́n máa ń fi owó ránṣẹ́ láti ràn wá lọ́wọ́ kì í tó ṣe yẹn nìkan àwọn aráàlú yìí náà ìgbà míì kan gbẹ̀fọ́ wá hmm. kan gbẹran wá kan gbẹ̀pọ̀ wá ṣé àwọn ìṣòṣà ń tẹ̀síwájú. ó ga ọ. ṣé ẹ rí i lágbègbè yìí wọ́n gbà pé nǹkan burúkú ni kéèyàn bí ìbejì so wọ́n máa ń jù wọ́n dànù ni. ẹ̀bùn ọlọ́run. Hmm. àwọn alágbà bẹ́ẹ̀ bọ́ kì í ṣáwọn. Ah. ẹ wo ọlábísí ìbejì lọlábísí lẹ́yìn tá a gbọ́ pé wọ́n jù wọn àti èkejì ẹ̀ dànù hmm. a lọ síbẹ̀ láti rẹ́síkì wọn you see you see you see kí ló máa ń ṣàwòrán báyìí ná oya oya oya ojú kò. a ló ṣe burú ah! yìí. ó ti ṣe bẹ́ẹ̀ ṣé máa ń ṣàwọn ará àjò ọlọ́run bí wọ́n yẹ. àwọn ará àjò lọ́rọ̀ gbọ́. àmọ́ ọjọ́ kẹta ní èkejì ẹ̀ ló kú torí pé òtútù ti wọ̀ láyà. ṣèbó nìyẹn Ọlábísí ó ti dobìnrin báyìí hmm. abẹ́rẹ́ nǹkan. àwọn akọni kò sí bẹ̀rù mọ́ rárá rárá àti olúwa dúró. ibi lèmi ti máa padà kẹsẹ̀ yín bá lè yá. bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. tẹ̀dó sínú rẹ̀ tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀. te lórí òkun o ó sì gbé wọn kalẹ̀ lórí àwọn ìṣàn omi ó fìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun o ó sì gbé wọn kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró síbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun o ẹni tí kò gbọ́kàn rẹ̀. sókè sí asán. Yeah.